ورحمة الله وبركاته الحمد لله ń ṣàlàyé fún wa àwọn àdámọ̀ ilé ẹ̀sìn èyí tó ní pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ àkíyà láti lè mọ ẹ̀rọ láti mọ àkíyà ní àṣọ àyíká àkíyà ní ẹ̀sìn. Thank you. ìmọ̀ ẹ̀yìn. Bàbá àwọn ọmọ bẹ́ẹ̀ ta yìí, àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí wọn ọ̀gá. Kí àgbọ̀ yìí bá ní bẹ̀rẹ̀ ìpìlẹ̀ yìí sábà ní àlùmọ́fàgbà tó wà àhámọ́ ìṣòro ìbàdàn òun ló mú pàtàkì nínú àwọn ìpìlẹ̀ ìgbẹ́dẹ̀ka. هي حصل العبادة وكذلك الولاية الجزء ìwé pé tó bá ń gbèsè náà ìka yẹn ó wù ọ ọ̀rọ̀ nígbà lọ sí ìwé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. من معاني أن يحب الله تعالى أفهم يقولنا يريد علم على الإنسان أن يحب الله تعالى يريد الله عليه السكن ومن يمسك الله إلا الله وأن يحب الجميع ما يحبه الله تعالى ó tún pẹ́ lọ́dọ́ gbogbo tó wà ti fẹ́ àdúgbò ní ilẹ̀ kan. Wá níjọ náà, ó gbọ́dọ̀ tí ó lọ síbi tí ọlọ́run ti bẹ̀rù. Ilé ẹ̀kọ́ wa nínú àwọn ìtẹ̀lé àti ọlọ́run. Ìgbogbo àti ọ̀wà fún ìtọ́ gbogbo àti ọ̀wà wa. كتابه أو على لسان نبيه لابد أن يحبه العمل وطلب على هذا القرآن الكريم حتى لا تظلموا عملوا لي الرسول يا تبدأ يقول لك 做看表。你给我，你给我过来做那个，你光你说这么做里面，我过来你这里，在这里没有。ويكره أن يكره جميع ما يكره الإنسان أو من المعاصي. بأن أقرب أن أقرب gbogbo tó wọn bá kó ìlà bàtà sínú àwọn ẹ̀fẹ̀ ọ̀pọ̀ ọ̀sán ló ti lọ́wọ́ ìdí òkú ọ̀pọ̀ ọ̀sán tẹ̀wọ̀n ní àwọn ọ̀sán ìfẹ́ náà wọ́n ti kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ ti náà. ọ̀pọ̀ ọ̀sán ọ̀pọ̀ ọ̀sán gbogbo ní ìkọ̀jà náà. tó bá ti gbogbo ní ìkọ̀jà náà tó bá lẹ́jọ́ ní wá tó wọn lẹ́kẹ̀ẹ́ àárọ̀ ìbàdàn èyí ló gbọdọ̀ kó ìyá lẹ́sẹ̀ lé إلى المعاد يقول تعالى يسأل فذلك على كل الخيرات فذلك على كل الخيرات ويحب الجميع أوليائه المؤمنين بين المطلقات جمع يوم أو يوم من المؤمنين كاملين فذلك قول الإمام ويقول يوم ọ̀gbọ́dọ̀ kó ìlà wọn lórí tó hà. Àwọn àgbọ̀dọ̀ kó ìlà kó ìlà wọn, àwọn àgbọ̀dọ̀ tó ti ní. Àwọn àgbọ̀dọ̀ máa ń ti yẹ ló bá bá ọlá ní à ilé ìdáná. Ìdí ọlọ́run ti wọ́n pẹ̀lẹ̀. Wọ́n ti jẹ ọlọ́run, ọ̀rọ̀ ti ní ilẹ̀ gbogbo sáńfẹ́. Pàtàkì lọ, ọ̀rọ̀ wa sàájú wa ní wàá bẹ́ẹ̀ tẹ̀lé Àwọn ìyá ti anybody ìjọba ti jẹ́ kó lè kọ́ kó ìlànà ìwé ọba tó ìlànà ìwé ó gbọ́dọ̀ ní owó sí àti ìwé tí ó dá àwọn ìgbọ́dọ̀ rẹ̀. wọ́n bí mo kọ́ ọ lọ́dẹ rúùsùlámù ayélujára alábìlọ́ alárí àwọn ìgbọ́dọ̀ ayélujára. wàá yọ ọ̀pọ̀ ẹ̀mí àá. أو إلى جميع عذابنا ọdí gbọ́dọ̀ máa bínú ọ̀pọ̀lọpọ̀ máa bínú gbogbo ọ̀tá ọmọ nílẹ̀ ìgbòpá olóògùn náà fi kí nínú àwọn ọ̀gá fi kí àwọn ìgbèrè ọmọ bínú náà ìgbèrè náà fi kí wọn èyí tí wọ́n ti fi bínú náà ọdí kórìíra

òmìnira ló fún wa tó àwọn òmìnira fún àwọn ìgbà ló wà àkóyọ ọmọ ẹni ló ń bá ẹni ló yóò tẹ ọ ní màmí ní ọmọ ní báyìí òmìnira ẹni tó kó ìtẹ̀jọ́ ọlọ́run tó fi hàlẹ́ kó ìtẹ̀jọ́ ọlọ́run ọtí fẹ́ràn rẹ̀. èyí ò ní fẹ́ máa ń ṣe ní ìlànà èyí ò ní fẹ́ máa ń ṣe ètò fún fáwọn láti kọ pé kúrò tó gbé yàn tó gbé ìwọ̀ òbí ara ń tọ́ ọba ara ìrẹ́ láti kọ. ọ̀pọ̀ ọ̀pọ̀ ilé òbí rẹ̀ ó kọ́ ọ lọ ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ ìmọ̀lá ti láti rẹ̀ àti ọmọ ti lára ti àbúrò náà o. kò sí ọ̀la náà tó gbé عمل بذلك على قامة الوالدين واليتامى المضافين فهو الذي يكون أسماء مثل الفقر يرى يستثنى يرى ولد من مقام ولد زيارة الأسماء وهو مقام Mẹ́rìnà ó ní ẹ̀yìn kánà ìtàwọn. Bó ṣe tó bá ti tó bá ti tó ní ẹ̀yìn tó fi lọ́wọ́. Ó yẹ kò ní náà máa ń ẹ̀yìn tó lọ́wọ́. Yóò ní náà ní òun. Ìgbà tí ní náà ní òun. Tí ò ní ní ọ̀rọ̀ mẹ́ta. Ó ní orí ọmọ rẹ̀. Ó sì lọ́ọ́ kánà ó ní ìyá rẹ̀ Nígbà tó wá sílẹ̀ ìjẹ́ tọ́mọ́ owó ẹ̀rùn àwọn wàhálà tó wọ̀ ẹ̀yà ìgbó sí i pé láwọn mi lọ́ta sílẹ̀ àtẹ̀lé ìgbìmọ̀ lẹ́nu. àwọn bàbá mi sá àjọ ìgbìmọ̀ ọ̀hún. àwọn àwọn náà tó wọ̀ náà náà yẹ lọ sí bẹ́ẹ̀ yẹn kàn ní ẹgbẹ́ ìgbìmọ̀ lẹ́nu ẹ̀yìn lọ́la lẹ́nu orí ẹ̀ẹ́dẹ́rẹ́ ìdàgbẹ́rẹ́ ìdàgbẹ́rẹ́ ìdàgbẹ́rẹ́ wá lẹ́tọ̀ọ́ ìgbà náà ní ìlú yóò fi dárí rẹ̀. Dáadáa ti dárí lọ́wọ́ ti dárí rẹ̀ o. Èyí tó wá láti yá ẹgbẹ́ mi síta àmọ́ láti kọ́ sí ó. Èyí tẹ̀lé dárí dárí. Ẹgbẹ́ tí ó ní àkọ́kọ́ ṣe nǹkan wájú wò. Bí fẹ́ tẹ̀lé lọ, àwájú wò àwa dúró láti rí sáré lọ fún ẹ̀rọ máa ti wọlé ìgbàlódé fọ́nà láàrin àwọn àjọ ìwádìí òkú lórí ọ̀sẹ̀ lórí ọ̀sẹ̀ owó pé àbá yìí sọ̀rọ̀ ó ti sábà ìwà sọ yìí ó ti léle sí olùfẹ́ sọ àbá yìí lọ́wọ́ láì lọ́wọ́ nítorí ìbẹ̀rẹ̀ kúlú ìkọ̀lú ìkọ́lì wàlúwàlú àlè. Ẹ̀rọ ìdáta ti ọlọ́pàá ìsàkà ọ̀rọ̀ yẹ tí ó ti ká wọlé tó nà. àwọn ìyá wọn náà ń lọ ẹni tó náà pẹ̀lú níbi kan. ẹni tó àwọn olùdíje wà náà. wọ́n bí èdè ìdánwò àpapọ̀ yọ. wọ́n ní ọgbẹ́ ọgbẹ́ àwọn. ìyá wọn rẹ̀ ti

ìwà wo lẹ́kọ̀ọ́ ẹ̀ tó béèrè ìdí òkúrẹ́ ẹ̀rí náà dáwọn ìbáyìí ọ̀rọ̀ ẹ̀dẹ́gbẹ̀dẹ̀. àmọ́ jẹ́lá ẹlòmí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ òṣìṣẹ́kọ̀ òṣìṣẹ́ ẹ̀tọ́ wọn wáyé. ní sẹ́mà báyìí ọwọ́ lọ sí ìlú kan ọyẹ ọmọdé kankan wọ́n á ìgbéyàwó ọdún. ṣẹ́gbẹ́ bá ti dé bẹ́ẹ̀ bá yà ẹni tó ń tà ní ilé láyé á lọ rí òṣùwọ̀n ẹ̀sìn láti wọ̀. Ẹnì kan náà nígbà bá wọn mẹ́ta ìlú ẹ̀mí bá ti máa ń fi fún wọn níbi náà láti bàbá rẹ̀. Ó wá ń sọ ó wá àti ìgbẹ́ ó wá ń kó tọ̀ lápá. Ó yẹ kó ń bọ̀ lápá yìí kó fi wọ̀ ọ̀rọ̀ náà Orang lagi tiada tujuh orang tak tiba. Kita orang bawa pun orang salah tiba. Kita orang bawa orang salah tiba ni orang. Tuan ni mila salah tiba. Apa yang salah tiba orang? Kalau salah tu, apa apa salah? Yumti, ayat yumti tu, yumti tu. Orang lagi mana yumti? Aku ni, kita ni yumti orang ni. Nah, orang ni, bukan kita lagi yumti. Ìdùnnú bíi náà ẹ̀yẹ̀ tí máa ń di pẹ̀lú ẹ̀ náà tí máa ń wọ pẹ̀lú ẹ̀ náà ẹ̀yẹ̀ mọ́ wọ́n bá ń tán pẹ̀lú ẹ̀ náà ẹ̀yẹ̀ rí ẹ̀yẹ̀ lè mọ́ wọ́n bá fún àwọn olóògbé àti ẹ̀kọ́ olóògbé àti àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ sáàbù ọ̀rọ̀ sáàbù lọ́pọ̀ والمنزل اللي فيه أن يبين صاحب الأرض يدعي صاحبا يطلق موقفه àlàáfíà nìyí o ọ̀rọ̀ àtàmà ọ̀rọ̀ ẹni kan. Àníbà fún rẹ̀, àní ayé àkùnrin àti tẹ̀lé òkè lọ́wọ́kọ́wọ́ lọ sí náà, àbá lọ́wọ́ àtàrà ìlà. Gbàgbọ́ ló kọ̀ dàbí. Ìbáraẹni tó lọ bá wà láyé wà sẹ́lá, kí n ṣe ṣe máa ń láyé. ẹnìkan àwọn tèmi mọ́mọ́ àwọn kò bá wọn mọ́ àwọn ọkùnrin ìyá wọn mọ́ àwọn tó wọn tó wọn mọ́ mọ́ tó wọn lẹ́nu náà máa ìgbésí tí a bá tọ́ àtàwọn àtàbílẹ̀ àdéhùn àti àwọn òbílẹ̀. ẹni tí a máa ń fojú pàṣẹ olúwa lọ sí ìkan àwọn púpọ̀ lórí ìlú àdéhùn ẹ̀rọ náà fọ́ ọ̀rọ̀ ní àlọ́gbára yìí lọ pé bọ́ọ̀ lọ sí torí ẹjọ́ ti ní kọ́ńtẹ́ẹ̀tì pọ̀ ní. wọ́n bá tọ́ ọ́ dúró kọ pé wọ́n lọ fẹ́ lọ sí àwọn àwọn alẹ́lẹ̀. Tẹ́lẹ̀ ọmọ ẹ̀rọ ti Ọ̀dọ́gbọ́n àti ẹ̀bá ń lò ó ṣe ẹ̀dá ìdá ìdá ìdá ìdá ìdá ti lọ àtúnlá àti àdìbáfì àti ọ̀dọ́ ọ̀tá àdìbá ìyá ìwà bá àtọ́ ìdúró kíkó rẹ̀ ìdúró. Kò jẹ́ kí ara kúkú sí àrẹ ní ó lè tó ẹ má lẹ́ máa. Ó ló kọjá ọ̀rọ̀ ẹ má lẹ́ máa. Kò sì jẹ́ kí ẹ àtìmọ̀ ní ìdí àtìmọ̀ ní àtàwọn àkúrẹ́ ìpínlẹ̀ ayọ̀. Ẹgbẹ́ ìdílé ìpamọ́ra àti ẹgbẹ́ ìlú ọlọ́rọ̀ àlẹ́ Mohammed olóyè ìgbọ́ rẹ̀. Ẹ̀rọ ti àlẹ́bíkà ẹ̀rọ ti àlẹ́bíkà àwọn ayé ayé o. Wọ́n á sáré pàtó sí sábà ti dá ọ̀gáde ìlú lọ. Èyí ni lọ́dọ̀ àpá wa. Wọ́n bá lọ́dọ̀ àpá ọ̀rọ̀ pé ìmá tó wálé. Èyí tó tọ́ ẹlẹ́dẹ̀ẹ́ àpá ẹlẹ́dẹ̀ẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ ìgbò ìgbé láti dá ìtẹ̀lẹ̀ àpá àpá ẹlẹ́dẹ̀ẹ́ ìgbò ìgbà mọ́ ọ. Àlẹ́ ìgbàlẹ̀ àti ìyá rẹ̀ kò ní ìgbó náà. Sọ̀rọ̀ náà wà. Ìgbà ti lọ á ní àwọn tó bá jẹ́ ọ̀tà ọ̀mọ́ àwọn bá jẹ́ ọ̀tà ìdájú àwọn bá jẹ́ ọ̀tà ìdájú á kó ìrìn àwọn. wáyé ìrìn òkè oníṣẹ́ òkè ìlú kílẹ̀ nílùú àbí mo náà fi kí fi àpẹẹrẹ ìdáàmú náà àmọ́ gbogbo ti ẹ̀sìn ọlọ́run kò náà fi ọwọ́ àkóyè àwọn kọ́dà ká ẹni wọ́n gbogbo kan lọ nípa sọ̀rọ̀ yóò bí yàn àmọ́ ìkó ìlà wọn tí ò káwọn náà àlẹ́ ìdájọ́ ìrẹ̀ dáadáa láti tó ìdájọ́ rẹ̀ ní ìpínlẹ̀ wọn. ọ̀pọ̀lù ara abájú gbogbo ń bá aláwọ̀ ìgbẹ́ bá ti káwọ́ ìlú ìta àárẹ̀ wọn láti ìwọ̀n àyà ni wọ́n ti lè gbẹgbẹgbẹ bá dé wọ́n ti lè kó káàkiri gbogbo nǹkan ìlú abala rẹ̀. ìtàn pè ní mọ̀hábà ìdáre ó ní fi ọ̀nà níbi ìfẹ́ràn kankan tó yẹ lè tó láàfin ìyáwó ìyáwó òbí mi kò sí ìyá tó bá ti ìyá fi hàn kí lábẹ́dá kò sí. كما أنه كما أنه يجب على المسلم أفاني بعد حواليه فلذا أنني أقصد ذات المسلم أن يشرك الله تعالى وذكر الله سبحانه وتعالى وأن يحب رسوله محمدا اذكر بك لمحمد أكثر نخرج أكثر ممن يحب نفسه وأولاده وماله وكل شيء Tapi ada banyak في kena dibilang, khusus di tempat kami Because if Bí bàbá wa, bí ìyá wa, sábà jẹ́ ti ọlọ́run tó ń gbóòdú náà àwọn afáwa náà á lè bẹ̀rọ̀ àmọ́ ìdí àwọn afáwa wa ìdí àwọn òbí wa ìdí àwọn ẹni ọlọ́run kò gbọdọ̀ ṣe déédéé lọ́kàn wa pẹ̀lú ìdí ọlọ́run àti fẹ́ àwọn ọmọ ṣùgbọ́n agbọ̀dọ̀ sí ìṣòro ìlọ́mọ ìlú tí wà láti bá wa nínú. àwọn ènìyàn ti ṣe àwọn afáwa ọ̀gbẹ́ lọ́wọ́ wọ́n lè ṣàkíyèsí ìdí àwọn gbogbo láti bí àti àwùjọ ẹ̀gbọ́n wọn bá náà wọn ní bọ̀ ṣé ẹ̀gbọ́n kan náà ní bá ti àwùjọ ẹ̀gbọ́n sí èsì àbí èdè jẹ́ ẹ̀gbọ́n sí ìjà ọ̀la ẹ̀gbọ́n sí èsì àgbà ọ̀la wọn kọ́ láwọn wọn kọ́ láàrin lẹ́bi kọ́ lẹ́ka ìdílé wọn náà máa ń lò ẹ̀gbọ́n tàbí ìfọ̀ tó máa bá wọn nígbà àbọ̀ ṣé ẹ̀kú kọ́ wọn náà wà lẹ́bi kọ́ àlẹ́ ìgbòho nípa òṣèlú kan àbáwọn ọmọ àbí òṣèlú kan àbáwọn olókè ìgbésẹ̀ kan àbáwọn abẹ́kẹ̀lẹ́ kan tó bá kà ó ó sì kà lẹ́kẹ̀lẹ́. ìjà ìjọba ìgbà wọlé ló fà tá a ti gbọdọ̀ ní ìlànà ìlú gbogbo kan wọn. kọ́dà àbá àbájú rí àtẹ̀yìn ara wa ní ìṣe ọlọ́ọ̀ àti àdáyé àgbọ̀dọ̀ ní ju ara wa lọ àwọn ọmọ wa kí ló kà lẹ́yìn ìjọba ìlú ènìyàn nǹkan tó lè wà nǹkan tó lè wà àwọn kò wọ́n náà òjò àtẹ́ni. sábà ti dé jẹ́ ẹ̀mí wa àlẹ́bí lọ àbá ní ẹ̀mí wa ju ọlọ́ọ̀bà lọ fẹ́ẹ́ nǹkan tó wà ọdún àgbẹ̀. Àyìnbá المولى من المؤمنين بأمره àwọn ọmọ mi ní ọkọ̀ gbogbo ọ̀gá àmẹ́rin ìrìn fún ara títí àwọn ìfẹ́ tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àti sáré bẹ̀rẹ̀ ní tí a lè rí ìfẹ́ ní ìgbèrè ní ìgbèrè ní ìyàwó rẹ̀ ní ìgbèrè agbọ̀rọ̀ fẹ́ràn lẹ́yìn tó ẹ̀yìn ara wa. Ìgbà máa ti fẹ́ ẹ̀yìn ara wa, ẹ̀yìn ara wa á ṣe àwọn abẹ́yìn. Ìjọba ní ìgbà tó lọ́wọ́ rẹ̀, àkúwá jẹ́ bí kí mo lọ́wọ́ yìí, ẹ̀yìn ni النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه لوالد والده ووالده عندنا أما هو من الله تعالى عنه فقال àhábò ìlẹ́yìn àhán ìkú ìṣe ìlú ẹ̀dọ́ àwọn ìta wọn. nígbà tó lọ́wọ́ bá tí bàbá lẹ́bi ní ẹgbẹ́ rẹ̀ ní ìgbẹ́ àjẹ́bí bàbá yìí lọ lọ́rọ̀ yìí lọ ìyá yìí lọ kọ́ ẹ̀kú yìí lọ lọ́wọ́ bàbá mi lọ́wọ́ tí ó ní àǹtà àhábò ìlẹ́yìn ìkú ìṣe. mo ní kẹrẹ ìgbìmọ̀ lọ gbogbo nǹkan tó wí ẹ̀rọ ìwà ti ná ẹ̀rọ kan gbé à ìgbọ̀rọ̀ ní ẹ̀ ìlú abẹ́ lọ mo ní ìfẹ́ mi ní ìwà rẹ̀ mo ní ìfẹ́ ara mi ìwà rẹ̀ lọ. يظن حتى أكون أحب إليك من نفسي ثم يقول كان يقعد قاعد وهي كان يقعد تتغني من فقال عمر أنت الحال أنت أحب إلي من نفسي فقال صلى الله عليه وسلم الحال يا عمر قلوا أنني أقول صلى الله عليه وسلم àwọn tàbí àwọn àwọn tàbí àwọn ọmọdé tó rẹ̀ nínú ọ̀la yìí.

ولكن لي الله سبحانه وتعالى كريم لو صاروا سوا عليها يعني فوق يعني بعض الوقوف قوي الله هو النبي صلى الله عليه وسلم قال لي الله يقول لي بوصف على إن كان آباؤكم ولك الله عليكم به وقومكم وأبناؤكم wà á bù náà wò ó. tó bá dé sáwọn ọ̀sẹ̀ lè fi tẹ ìwàlá ẹ̀ náwó lé ẹ bá wọn sábà ń tẹ̀lé náà. àyè sáwọn ọ̀sẹ̀ lè fi tẹ̀lé náà. wà á bù wá lò ó. wà á bù wá lò ó. nínú àti ìwà tó bá dé sáwọn ìyàwó ní wọn àṣìrọ òkú kí àwọn ẹbí yìí náà wọn àwòwá ló kàlùkùnú hà àti àwọn dúkìá ẹbí lè púpọ̀ bí bí mọ́tò bí lé. àtàwọn ilé ẹ̀kọ́ àwùjọ fẹ́ fẹ́ púpọ̀ sẹ́jọ́ lóde gbogbo nǹkan àkàlẹ̀ yìí láti bẹ̀rẹ̀ nítorí tó bá yẹ àwọn nǹkan yẹn àhábà ìlẹ̀ ìmọ̀ni nínú ọ̀gbọ́ yìí wọ́n lọ tó yìí wọ́n ti ká ní ìfẹ́ nínú yìí. àwọn òkú báyà ni àgbẹ̀ nígbà bá ní kọ́ ọ́n àtàlẹ́ ìlọ́ọ̀tì láti àwọn báwa ni. àdúgbò nífẹ̀ẹ́ àwọn ìjọ náà àtàlẹ́yìn àti ìhàlù lọ. àwọn gbáyà ní àdúgbò nífẹ̀ẹ́ àwọn ẹbí ní àwọn ìyàwó ní àwọn ọ̀kan wọ̀nyí ẹbí ní àwọn ìjọ náà àtàlẹ́yìn àti ìhàlù ìjẹ́lẹ̀ ìgbà tí wà. àtàlẹ́yìn ní pàtàkì ọlọ́run pàtàkì ọ̀rọ̀ àtàlá ìhàlù ìjọ náà والله لا يهدي القوم الظالمين. في غير الله وعلى الله

إلا أوضاع بين الوضوء وبين الوضوء القرآن عليك أوضاع بينه Ìwà ti lórí ẹ̀sìn ọlọ́run, ìwà ti di ẹ̀sìn ọlọ́run máa kó lè ìdílé òun àti ẹ̀sìn ìgbà rẹ̀. Òṣèlú àwọn òdàdà àti káwọ̀ ara òdàdà orúkọ ní fún ìdílé. Tí wọ́n lè gba wọ́n lè gba nínú ọ̀rẹ́ ojú ọ̀rọ̀ àtàlẹ́ nínú ìdíjọ́ láti lọ́wọ́ lọ́wọ́ àìfà náà bí. Àtọ́wà tí ó jẹ́ ilẹ̀ o, ẹ̀dá ti ká ọ̀dà o. Bí ilẹ̀ ní àwọn sáré ti rí máa ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà lọ́wọ́ àwọn ká. Gbogbo ní kátàkárà wọn, ìjọ ní láti transfer rẹ̀ láti láti wo láti wákà àti ìgbàgbọ́ rọ́ọ̀lù sí ìdúrà yìí. Ẹ̀rọ ẹ̀rọ ní ẹ̀rọ ní ẹ̀rọ lórí ẹ̀rọ ní ẹ̀sìn. Ilé ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ayẹ rẹ̀ ẹ̀rọ rẹ̀ ní ìgbọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ ká wò. Ẹ̀rọ ṣé wọ́n á fẹ́ máa lọ lọ? Nígbà tó ẹ̀ka wọn ọ̀pọ̀ rẹ̀ ní wọ́n yóò wọ́n nìkan ló ti rẹ̀ ìdáàbò ìdíra rẹ̀ èyí lọ́rùn àìkú lọ́rùn àwọn yóò fi wọn Láti ṣe máa ń yọ lọ, bí mo ra lọ sí lọ, láì sí ẹni ọ̀rọ̀ sí i. Ilé àwọn ilé sílẹ̀ tó máa tó lọ sí i. Báyìí máa fi àti máa ta wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ láwọn òbí sí ìlú dúkìá dúkìá ìfẹ́lẹ́ yìí gbogbo dúkìá ìlọ ìgbà àwọn ìgbà ìgbà àwọn tó ń gbé ìwọ ìwà àtẹ́bí gbé ìwọ ìwà kò tó àwọn ọ̀sán ìwà kò tó sáà wà ní kò tó bẹ́ẹ̀ àyà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ìgbà wà yìí ní kọ́tà bọ̀ ọ̀nà bọ̀ kí àwọn ẹgbẹ́ mi jẹ́rán jẹ́ mọ́ta táwọn ẹ̀yà kò sáà wù mí jẹ́rán jẹ́ mọ́ta inú àwọn táwọn àwọn táwọn èyí ti ní nǹkan yẹ àlàmà ló tún bí mọ̀hábà àwọn onígbòrò rẹ̀ ìlú wọn á ní lọ́nà àga ẹ̀ka ọ̀sẹ̀ méjì àwọn olùkọ́ yìí àwọn ọ̀nà náà ta ní lọ́nà bèrè tó ń gbé káàkiri wọ́n ti tẹ́ ti ọlọ́ ìlàkíkọ̀ tọ́lájáwò wọ́n ní ilẹ̀ ìlú wọn wọ́n ti lọ ẹni lọ́nà tó dé ìlẹ̀ ìlú àti ìlú nǹkan tí ò bá ní kí ìfẹ́sẹ̀ ní oríṣi ilé náà ẹ wá kó gbogbo orílẹ̀ ẹ wá lọ àwọn àdúgbò ilé náà. Òtọ́wá wọn á bu wọn wọn. Wọ́n lè ní oko wọn ju wọ́n lè tẹ ẹ̀sùn ọlọ́run àtọ́ ọlọ́run àtàlẹ́yìn ju oko wọn Ọ̀nà sábà ọ̀nà sábà lẹ́yìn ní ọ̀nà sábà sábà ní wàhálà àti ní ẹbí ń yẹ ní gbogbo ẹ̀rẹ́ ọmọ ẹ̀sùn náà à àwọn àwọn àpàtàn náà sábà fẹ́ níbi ìfẹ́ ìbára wà ní ọ̀rọ̀ náà ti ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ lórí àwọn ibi ní àwọn ibi ìfẹ́ lásán wọ́n ti di ọlọ́run ìdí ọlọ́run kan tí wọ́n ní kò túnà pé wọ́n wà òkè nígbà tí òkè sí ní okùn rẹ̀ bẹ́ẹ̀ náà wọ̀ pé kò gbọ́dọ̀ sí ìlú rẹ̀ lẹ́yìn

Amẹ́ríkà lẹ́nu ẹ̀fá kárí ló ti lọ́wọ́. Ó ti tọ̀tọ̀ wá mo lọ tó bá mo bá ti mo ti kí mo wọ́n á bá Pakistan ló ti lọ́wọ́ ní Nàìjíríà. Ó bá sábà lórí ọ̀rọ̀ ẹ̀yìn. Amẹ́ríkà wọn lọ́wọ́ ẹ̀rọ Amẹ́ríkà Amẹ́ríkà lọ́wọ́ ẹ̀yìn. Àbíkọ́ ti àwọn Pakistan Nàìjíríà. Àti bí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ka kó káàkiri àwọn olùkọ́ àwọn ará wa fi ta. Tẹ̀sí máa ń ṣe wá sọ̀tún àkọ́jọ́ Bákan náà ni wọ́n ti yóò fi ọba ilé ìlú lọ sí olùdókòwò àti Pakistan. Táwọn akíkó ní ọmọ àwọn ọmọdé màtà máa ń àwọn káyà Nàìjíríà. Àti ilé ìlú lọ́dẹ yìí, ọ̀rọ̀ àwọn ọba àkọ́kọ́ àwọn ẹ̀kọ́ ìwé bí àwọn ẹ̀kọ́ ìwé àwọn ọmọdé ìlànà wọn ni wọ́n dábàá. Ẹ̀gbọ́n tí àwọn ìlọ ẹ̀gbọ́n tó ní oríṣi lọ́sọ́ dáàbò ọ̀nà kùránì ó lè ká lọ́wọ́ ìdè máa ń lò ìdè máa ń lọ láti láti waste of time waste of life láti Pakistan ọ̀pọ̀ tí ó ọwọ́ wọn tẹ̀sí wájú wájú àwọn torí ọgbọ́n wàhálà yẹn wà bẹ́ẹ̀ pẹ̀lú náà ẹja kọ̀ọ̀kan lẹ̀ wò ẹja kọ̀ọ̀kan lẹ̀ ọlọ́run wà lé ìlú rẹ̀ ìyá òde wà lé àná ẹ̀yẹ ní oṣù wọn ní ìgbà ìgbà ìgbà ìgbà ayé lórí ẹ̀ káwọn ọmọdé lórí máa wọn lẹ́nu ìlú lọ káwọn ọmọdé káwọn lọ. ẹ̀yin náà lọ́wọ́ wọn ara dá ṣé wáyé wọn á dìjà ìkànnì ìjọba lè wọn náà kìrìtẹ́rì ẹ̀sìrí ó kàn mọ́ títí wá ẹ̀yìn lé ní àwọn sáfù àyíkọ̀ tó tí dámájà yóò tẹ̀ bá dé bẹ́ẹ̀ pọ̀ láì ní ti láì ní ìlà mo fẹ́ ẹ̀rọ yìí aláwọ̀ ẹ̀rọ ń ṣe àwọn ìgbésẹ̀ ti ti bẹ́ẹ̀ ó máa ń bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ìlànà bí ọ̀nà ẹ̀rọ ń ṣe ẹ̀rọ wọ́n á ní ìgbésẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n á gbogbo àdúgbò táwọn sí ìgbésí wọn bá lọ bẹ́ẹ̀. àmì àwọn ti fi jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìgbésí wọn bá bá bẹ́ẹ̀. ẹ máa ń dá ẹ̀gbọ́n nínú àwọn olùdókòwò ní ọlọ́run kù ní báyìí ọlọ́run ní yọ. lọ sí kò sí ọmọ ti fẹ́ àdúgbò kí ó lẹ yóò fi ọlọ́run òbí yóò fi ọlọ́run òbí ọ̀hún àwọn ọmọ rẹ̀ yọ ìlọ́run sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ọmọ àwọn ti ṣe ìdílé àbúrá ìdílé àwọn àlejò tó máa ń fún ẹnu òní tàbílá ẹnu lọ tàbá bú àwọn ọ̀hárá. Òtún àwọn táwọn náà bá yára táwọn ajá ara yìí kò ní jẹ́ lọ́wọ́ náà wò. Lórí ilé ẹ̀ka akẹ́kọ̀ọ́ níbi àwọn ọkọ̀ ìwọ̀n ilé. A ní ìjọ náà láti tẹ̀lé ọ̀nà. Gbogbo náà wá ti fẹ́ ká máa fẹ́. Gbogbo náà wá kó ìyá bá fẹ́ rí ká gbogbo àwọn láti kó ilẹ̀ ìjọ náà láàrin ní àwọn àwọn àwọn ìpàdé kó láti má rẹ̀ ìjọ náà àmọ́ òkúwá ní láti ìjọ náà láti lébẹ̀ ìjàmbí náà ìjọ náà àti díẹ̀ mẹ́rin ìfẹ́ ẹ̀kan ẹ̀bí òkúrò sí ilé ìjọ máyà tó fi hàn méjì ọlọ́run ní orílẹ̀-èdè náà máa ń yẹ lú àwọn yẹ ìjáde láti ويتخذوا من دون الله أندادا يحبونهم الله قد يجعلوا من ويتخذوا من دون الله أندادا Fún ìjọba àwọn ọmọ báyà rẹ̀, kí bẹ́ẹ̀ ni ká bá ti ṣe ìfẹ́ ọlọ́run báyà rẹ̀ ṣe kù. Àyàlá ti dára rẹ̀. Lórí ọlọ́run ọlọ́run ọlọ́run wá olùgbò ọlọ́run ń gbé àwọn èèyàn lọ́wọ́ ọdún náà ọlọ́wọ́ fi àìgbọ́nà wà ní ìrìnkúnà ló kà ìrìnkúnà ló ẹ̀fọ́ ìgbà wọ́n ní fi àwọn nǹkan yẹn wọ́n ní fi àwọn ènìyàn kàkó lè láàyè nínú pẹ̀lẹ́ gbẹ́rù gbẹ́gbẹ́rù pẹ̀lú wọn sọ́wọ́ wọn ní bẹ̀rẹ̀. ọmọ ìdílé wọn lè ní àárọ̀ ló àṣàkùnrin àṣàkùnrin báyìí bí ẹ bá dé ikú àwọn obìnrin ni wọn àwọn òbí ti ọlọ́run ti gún náà wọn. nígbà wọn pa ọ wọn bá tàbí wọn lọ gbogbo àwọn ọmọ ìyá mi ni wọn tó gbé láyé wọn ní kúndé wọn lè gbà wọn ti jìnnà sí ayé làwọn ìlànà wà gbogbo àwọn ìlànà tó máa dé sí máa ń yẹ ilé kún làwọn ìlànà kó lè mú ní ìlú yẹn ká lù bọ̀ bá yẹn fẹ́ àmì sábàmà àtàkàmì sábàmà ìbádàbí sábàmà ìnáwàmí ìpọ̀nù ẹ̀rọ ìlú ìyáwà lórí fóònù wọn ká ọlábẹ̀ láti ìgbà tó láti ìgbà yẹn ìbádàbí nínú ìnáwó yẹn ọmọ ìbàdàn tó ń bọ̀ nípa ọ̀nà tó ti ti ti ti kọ́ ọ̀nà tó ń bọ̀ ìlànà tó ń bọ̀ ìdíyàwó àti àkọọ́lẹ̀ àwọn ẹgbẹ́ àwọn àgbàdàgbà àwọn àgbàdàgbà alùpùpù gọ̀ọ̀gbọ̀nà lọ sáwọn sí kíkì báyìí ẹ̀ka wọn ni ọ̀pẹ ọ̀bẹ òyìnbó ti di yára tuntun nàìjíríà wọn náà àpá yóò jẹ ìbára rẹ ìlú tí wọn kàwé wọn tó wọn lọ wọn tó wọn lọ wọn fẹ́ lọ صلى الله عليه وسلم